ọ̀nà wo ni títa jíjẹ mi lè wọ̀ ọ́ àti dápẹ́júwe ẹ wá gba fọ́ọ̀mù gbígba fọ́ọ̀mù èkúrú kábà àmọ́ àwọn tí yọ wà àmọ́ ewu níye tí wọ́n ń tẹ fọ́ọ̀mù ewu níye tí wọ́n ń tẹ tí wọ́n ń tẹ fọ́ọ̀mù gan bẹ́ẹ̀ ó sì ní fọ́tò kọ́pì rẹ̀ òun pé fọ́tò kọ́pì nàìjíríà rẹ̀ kó ju ten náírà lọ kódà bẹ́ẹ̀ ó fi jẹ́ ẹ̀yìn sí àbí bóyá ní kó yìí ti twenty kò sí ten ìrọ̀lẹ́ kó náà àti èyí ò ti fi hàn wá pé lọ́ọ́gbà hundred naira lọ́ọ́gbà bẹ́ẹ̀ kópa ní ìdíje yìí tẹ́tẹ́ tí ń wọ̀ ọ́ ìdàgbẹ́dà gbèsè ẹ lọ́ọ́ bá wọn ọlọ́nkùnkùn láwùjọ ẹ náà fẹ́ ṣe ìgbìyànjú abẹ́ wá àwọn èèyàn lórí àmọ́ alẹ́ ti owó ẹ bẹ́ẹ̀ ní haramu kò ṣeé olúwa ọba pé àníyàn wa dáa àmọ́ àwa rìn nàìjíríà ọ̀tọ̀ ẹnà ọba wọn pé a ẹlẹ́kùn yẹn báyìí dá ní bọ́jẹ́ẹ̀tì wa fifty thousand ní ẹ̀rẹ́ ní tó fún yín tẹ́ẹ̀nì ẹ̀rọ twenty ẹlòmíì ó pe gbogbo yẹn lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ pé ẹlòmíì má ẹgbẹ́ gbogbo ẹ̀ àmọ́ ìbọ̀lọ̀ ọba kọ́ wọn lẹ́yìn yìí báyìí ìbọ̀lọ̀ ọkọ̀ onífàkọ́ lẹ́yìn yìí báyìí ètè tó máa gbé torí ló bí o tún máa fi mọ̀ ọ̀mọ́ láì dáa kíkà ibẹ̀ tẹ́ta dúró dábì ra ẹ̀bùn fún wọn ní jẹ́tẹ́tẹ́ hàn mú. torí náà ọlọ́nkọ́ sàmẹ̀nà wa àwa tá a bá ti ń kọ́ lùsùn lè náà ẹ̀ ká jẹ kọ́mù kí kọ́mù lónìí ọ̀rọ̀ àsọ̀rọ̀ ìbálò àbọ̀ bẹ́ẹ̀ làwọn fi lè gbé aṣọ débẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ cooperative wa islamic cooperative èdè ogun ẹ̀ ní kí wọ́n láwọn àpá ẹ̀ láwọn àpá kí wọ́n gbọ́ yín kí wọ́n máa ṣàlàyé fún yín àníyàn wọn máa dà wọ́n gba cooperative níbi owó yà pé cooperative níbi owó abẹ́rẹ́ ní ọ̀nà dídí ni ọ̀la ìfilá pẹ̀lú èyí tí mo sọ báwọn kan ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn nù nílùú kan lọ́yọ̀ sí mo ní ẹlẹ́bi gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́bi dídí gbogbo ọmọ ẹgbẹ́ ọ̀yáwó ọ̀yáwó ni ọ́ ọ̀sánwó five thousand five hundred ìlànà bí rọ́ọ̀nù ẹ̀gbẹ́ èyí tó kò sí kó burú àbẹ̀wò bá ti di pé ẹ̀rẹ́ ìṣẹ̀fẹ́ apply fún lónìí five hundred naira ní owó tó fọ́ọ̀mù àpèlébá ń wọ̀ ọ̀rọ̀ tẹ́tẹ́ kéye òun ìbálò mọ̀lùkẹ́ máa fún mi nígbà tí a mẹ́nu gbọ́ ìpínlẹ̀ yìí. ọ̀rọ̀ ìdáhùn competition bí irú competition tí wọ́n ń ṣe mo ti là á nípìnlẹ̀ bí ìbá ti ṣe haramu abẹ́ sáré kì í ṣe ìtọ́ obìnrin ọmọ ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ológun ọdún wa yọ tán kalẹ̀ ọbẹ̀ gbá volleyball ọbẹ̀ sáré lọ wá sí gbígbá gbogbo eléyìí ò ní pìlẹ̀ rẹ̀ haramu ni o gbogbo ní ọba ti necessitate ntọ́lọ̀ ní ìwé owó kó ṣe ni kó fi hàn àmọ́ àti wọn ṣe díje o bí ẹ bá dé ilẹ̀ lárúbáwá mi ẹ ti ń tòkí ọlọ́run inú yóò dùn ẹ ra àwọn ẹlẹ́hà tí wọ́n ń súwì mu ẹlẹ́hà tí ń segin ni tí wọ́n bọ́ ní odò wọn àkọ́kọ́ rẹ̀ tí wọ́n wẹ̀ gbogbo tọ́lọ̀ sì ni ó gbó èsì ẹ̀rí ẹni tí wọ́n understand pé a lè torí ayé wa ká ju tọ́lọ́run lẹ̀ a tẹ ayé wa lọ́rùn bá pé a ṣàyè ilẹ̀ o àmọ́ kò ní ju wa lọ́wọ́ tọ́lọ́run bá ti òní bẹ́ẹ̀ náà ọlọ́run ò yá mẹ́sẹ̀ẹ́ pé ẹ lọ bẹ̀rẹ̀ ibo wa ti ń ṣe ẹlòmíín pé kó tó ti lè pọ́sibú ẹni ẹ obìnrin ọmọ ṣèkínní tọ́ba fẹ́ lọ sùn kọ́mù èmi máa ń yọ kàwé lórí pòfẹ́sọ̀ nílẹ̀ Saudi ẹlẹ́hàsì ni ẹ̀ka gbogbo ẹ̀ kò sì mú bí ọlọ́run ẹ̀yin jẹ́ béèrè pé kó o ní o ṣe ṣe ṣe a sì fẹ́ ṣe ẹ̀kọ́ ẹ̀rẹ̀ ẹ̀sìn wọn lábùmí ẹ̀yẹ kọ́ lábìyẹ pé abẹ́ẹ̀sì àmọ́sẹ̀ nígbà tí ẹ bá ti bá mi pé kò sí èsè kẹ báwo ló ṣe lè pọ́sibú ìgbé pọ́sibú náà ọlọ́pàá ọmọ sàásà lọ́dọ̀ wọn ọ̀rọ̀ pé ok aha ìmọ̀mù ní wọ́n ń ta àwọn nǹkan mú wọn tuntun kan ẹ̀mí ẹ̀jì múrú yín o pé bí ẹ bá ti ṣe àbí ẹni wàá bá mi àwọn àtọ́ ní ẹ̀ ata nǹkan ti jọ jù. Ah, ah, tí mo fẹ́ béèrè náà nù ẹ eh, normal price àbí òǹgbẹ́ sì ń béèrè ẹ eh, ọmọ ọkànjọ bí ẹ̀rín ni ọjọ́ bí ẹ̀rín ni sẹ́yìn tó tó ń gbé ọba ti gbé náà nù kò sí kíkà jù bá wọn lọ èyí tó yí bẹ̀ jẹ́ lẹ́nu ó tó nǹkan ti wà ń bẹ̀ iná lè wí sẹ́ ẹ àdìpọ̀ wá ní ìdí rẹ̀ ẹ àmọ́ torí pé òun fẹ́ lọ òun fẹ́ lọ ta torí ẹ̀ lọ́wọ́ mo wé ó ti mú gbogbo títà lọ́wọ́ àmọ́ bí yẹn bá mú ẹ̀sáfùsà mú wálẹ̀ gan ẹ̀dín ń pa ọ́ yà jẹun wọ́n ta abidara tí ó sì wọ́n mú wọ́n á mú olóde ọ̀pọ̀ yìí wò ní òkú lọ́wọ́ sẹ́rí tó ń lè ọmọ òkú lọ́wọ́ kéèyàn jẹun sí èyí tẹ̀yìn ọ̀bá ní ìdí òkè ájà sí ọmọ ṣáṣíkà tó lè rà bíá lórí òdòdó lórí iṣẹ́ ọwọ́ àtàwọn láì sí ìṣòwò. dá o so àwọn ẹjọ́ tẹ̀fẹ́ máa ṣe ìpolówó máa béèrè question ní ọ̀dọ̀ tí ẹ̀ àwa ṣe àkọsọ́ báwo ní ká ṣe ṣe gbọ̀ngàn ẹ wá dáhùn ni pé wọ́n ti di pé àwọn ẹlòmíì lálẹ́ àti lóru wọ́n ní di charge card àwọn olórí débi pé àdúgbò mi wà tẹ́lẹ̀ pé àwọn tó ta ìcharge kò sí bẹ́ẹ̀ àwọn tẹ̀fẹ́ gbogbo ẹjọ́ ní fóònù bẹ́ẹ̀ kó máa ra káàdì àwọn èèyàn kan wá lọ bẹ́ẹ̀ di software pé àwọn abá network yẹn ṣe business pọ̀ pé à ń lo software yìí fún yín pé fóònù á máa prompt àwọn èèyàn pé ṣé o fẹ́ yáwó torí kìíní ọ̀jẹ̀ pé nígbà kan sọ pé ọ̀fẹ́ àfisí pé owó náà ló fẹ́ yá pé tó bá yá hundred naira ṣáàkàtì tó bá yá hundred naira ń sìn tí o bá àwọn tó ń mo ṣe pé ọkọ̀ lè sọ pé wọ́n ní prompt yẹn tí òfin bẹ́ẹ̀ lówó dáadáa. so owó tó ẹ̀tọ́ ni wọ́n máa ń lo owó púpọ̀ lọ́wọ́ fún bó ṣe ń lo owó sí náà máa prompt yẹn lówó tó lè yá pé tó fẹ́ yá lápẹ̀rẹ́ sí hundred naira tó bá ti wá yá hundred naira yìí o mo lo owó yẹn tó bá rí káàdì yìí tó bá jáde tó bá rí káàdì rántà tó bá lòdì ẹ̀ máa yọ ọ́ ọdẹ bíi ọdẹ dà dẹ gẹ́gẹ́ àwọn ti fi owó lórí oríṣiríṣi lórí dá bóyá tó bá fẹ́ já ọdẹ gbèsè lápẹrẹ náìtì náírà ló máa fi ẹsẹ sẹ́yìn náà ni mo bá yọ ọdẹ tó fẹ́ lọdẹ dà dẹ iṣẹ́ wa tó tó wá bèrè ọdẹ wá fún ẹ náìtì kí wọn bá máa sọ padà wọn náà fẹ́ fà yọ ọdẹ ti pé owó ti owó tó máa sọ máa dé ní lórí ṣé ẹ tí ó wá yáwó yẹn ṣé ó ti gá àlùbá ni àbí òun ló mọ̀ ní inú bíbí ẹ̀. pín bí àbí ni wọ́n jọ pín ọlọ́wọ́ sàmàdà wa ẹ dákun ẹja farabalẹ̀ eléyìí ọ̀dọ́ nu ta sọ lónìí ọ̀tẹ̀tẹ̀ la sọ lónìí àmọ́ wípé yéèjì ọmọ ẹ̀yà ni wọ́n tẹ́tẹ́ àti ìgbà yẹ́nì pé ní wọ́n ti ṣéjì wọn ń dákọ̀ nísìnyí wọ́n sọ wọn mo inú àwẹ̀ la wá sọ̀rọ̀ ti business pé nǹkan méjì kí máa sọ business di nǹkan àrámù náà ní tẹ́tẹ́ àbí oyé kò yé yíyé yí ọ̀rẹ́ àwọn méjèèjì jìnnà síra wọn eléyìí tí wọ́n béèrè yìí ojú ọ̀nà rìbá lọ́lọ́ gbogbo wa láti mọ̀ wípé ìyá náírà náírà fi san hundred naira kí là ń pè twenty naira ìpéjọ tó bá padà san o hundred naira ní ọ̀sán ó sì kí ni ọjọ́ rìbá ó sì fún yàn ní rìbá ìtọ́lọ́ta ọ̀rọ̀ kéde àmọ́ wá kún kankan bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ fún yàn lọ́nà kan bẹ́ẹ̀ bá ṣe kí ni ó ṣiṣẹ́ fún yàn ní ọ̀nà kan ẹ jẹ́ mú àpèjúwe mi wá tí mo rò pé yóò yẹ bẹ́ẹ̀ bá fẹ́ rajà lórí nẹ́ẹ̀tì nísìn bẹ́ẹ̀ fẹ́ ra tíkẹ́ẹ̀tì ọbẹ̀ wọ bàálù lápẹ̀jù ó sì mọ iye tí wọ́n ń ta tíkẹ́ẹ̀tì bí. àwọn kan ti wá tó do pé èyí tó ṣẹ̀ṣẹ̀ lọ airport àbí airline ẹ̀ ọgbọ́n ọ̀dọ́ ti wá wọlé nínú yàrá rẹ̀ náà ló ti ló ti dé àmọ́ òun tó bọ́dà pé twenty thousand tíkẹ́ẹ̀tì twenty thousand five hundred naira ní ọ̀sán ó yé àbí sẹ́ni tó bá lọ báwọn náà yóò lè sèkà àwọn mọ̀ ó yé èyí tó bá lọ báwọn náà kì í ṣe kí ni kì í ṣe àràbò pẹ́tọ́ àwọn ọkọ̀ ṣe é bí rọrùn lọ́nà tí èyí tó fi dààmú lọ ọ̀sán wo àmúkú sẹ́ẹ̀ tiwa náà nínú ọ̀sẹ̀ eh, tó ṣe yìí ẹ̀rí pé twenty thousand tó ní tíkẹ́ẹ̀tì kú àdáyá owó ọ̀sẹ̀ tiwa náà sì kú lọ́pọ̀ abẹ́rẹ́ tí ìrùkún ńláńlá ti wọ̀ yìí tí wọ́n wí yìí òun ni pé àti network àti bàbá oní sọ́ọ̀tù rẹ̀ àwọn náà kọ̀ọ̀kan gbogbo ìjọba ti ti pẹ́ ní olówó náà ni ó tún padà pín ní bẹ́ẹ̀ ẹni olówó ń pilẹ̀ òun náà yọ padà sí kíni òun náà yọ padà pín lẹ́yìn wọn kàkàdé ní ìbàdàn ọ̀ àná. a lot of money they will sell on top of that. Bẹ́ẹ̀ ló software lórí system network wọ́n ń kí ọ bọ́ lórí ẹ̀ tó owó tẹ́tẹ̀ ń kí ọ ní one way or the other wọ́n gbọ́dọ̀ gbà padà ibi rẹ̀ náà ti dáṣọ wọn. two ni pé níìsì dábàá rí MTN card nítorí tó wọ́n jù ní pé dábàá bẹ́ẹ̀ ká one hundred naira àwọn tó ń tà wá ní one hundred and ten naira àwọn padà. ṣé torí pé ẹni tí bí ìgbà one títẹ tó ta ìmìdé lè jẹ́ wá ń tẹ̀ ní àbí torí tó rí ẹ̀kọ́ lè that's my comment on that. second later mo kàn fẹ́ béèrè ẹ̀jẹ̀ wá bínú lórí ọ̀rọ̀ ní bọ́ọ̀lù àtàwọn òfò mo fẹ́ mọ̀ bóyá aram ni àbí àlá most of these táwọn èèyàn lọ ń àti gbogbo mẹ́sìn jẹ́sẹ̀ wà bẹ́ẹ̀. ọlọ́run àti ẹlẹ́sẹ̀ dáadáa. lórí àkọ́kọ́ ẹ̀rí pé ojú yàn án ní yàn yóò pé kéèyàn ṣiṣẹ́ fún yàn ní lábẹ́ lórí. òsì gbèsè rí àti mọ́yàn ń kú láàṣì fèsì sí ọmọ kúrú. 阳来阳了，你。 ṣẹ̀rí àná jìnnà sí àṣùbọ̀hà kí náà ń pè ní ṣùgbọ́n òrùkú ẹ̀rọ pẹ̀já máa rántí yìí lọ. النبي محمد صلى الله عليه وسلم إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهة فمن اتقى الشبهات فقد استبرأ لدينه ìtumọ̀ àdìsí ní kúkúrú tọ́rọ́tọ́ ti lọ ni pé àwọn aláàbí hàn àwọn haramu náà sì kéde wọ́n hàn. àwọn náà ti mọ̀ káwọn ẹ̀kọ́ máa lo àyọ̀ àwọn eléyìí ó fi hàn kẹjọ aláàbí ó fi hàn kẹjọ níní. ànábi lẹ́yìn tó pé wọn mùsùlùmí ni pé ìlà sí i sọ̀dọ̀ lọ́wọ́ àléyìn ọ̀sán. sẹ́yìn ṣùgbọ́n ńláńlá bẹ́ẹ̀ ń bi nípa pé àbí ẹ̀dọ̀ rí àtẹni ọ̀ta káàdì yìí àtọ́nísọ́fùwẹ̀ náà ni wọ́n tún jọ pín owó. kọ́ba ìpinnu sẹ́ni ṣẹ̀rí ọ̀ta kò kọ́nísọ́fùtì ó pé gbogbo ẹni ọba tó fasiliti mi yìí láti ra káàdì àwìn káàdì mi. ó ṣe bàbẹ́ sẹ́ni jọjọ́ bá ṣe yí o àbẹ́yìí tó bá ti di pé àti bí owó ti jáde náà ni wọ́n gbọdọ̀ máa pe túbọ̀ ànáńlá kọ́dà kìí ṣe túbọ̀ àgbègbè òtùwọ̀ èyí tó fi ọmọ mùsùlùmí ni pé jẹ́ni ọmọ ọlọ́ra káàdì yìí ò ní dáná sí ọlọ́run ọ̀lọ́ káàdì ọ̀run torí pé ọmọ yìí tẹ̀yìn ó ṣe é obìnrin jùlọ ọlọ́run bí ọtí ẹ̀jẹ̀ haramu pọ́ńdélé túbọ̀ ànáńlá ṣe kí ni ọkọ̀ rẹ̀ àmọ́dẹ̀ kan sí ìṣẹ̀lú òpin kéèyàn ó ṣiṣẹ́ fún yàn ọmọ ṣe kí máa gba owó iṣẹ́ irú ètí tẹ́lẹ̀ ọba òkúta aláàrẹ nípa ti oníbọ́ọ̀lù ọlọ́kọ́mọ́ sàṣà ló wá torí pé bàbá tanra wa ló kún púpọ̀ nínú ẹ̀yìn tẹ́ jókòó nínú ọ̀dùn yìí náà wọ́n ká kúló ní ìdí ń àmọ́ ẹ ọ̀nà ibi táwọn ẹnjìníà sọ̀rọ̀ lọ torí mi ò tiẹ̀ ronú lọ bẹ̀rù tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò lẹ̀ ń sanwó gbogbo ẹ̀yin tẹ̀ ń wò lẹ̀ ń segin lẹ̀ ń sanwó nínú owó tẹ̀ ẹ ti ń san yín náà ẹ̀rín tí wọ́n ń polú ń bẹ̀ ẹ̀rín tí wọ́n fi ń segin tí wọ́n fi ń polú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú owó yín ò ń lọ bí déjọ́ tí ó pọ̀ sí torí kò sí ní táwọn torí ẹ̀ sọ́jọ́ rẹ̀ pé déédéé ọjà àwọn ṣe kí ni yóò tó gba ó ṣe ń gbà lóòótọ́ torí náà ẹ dákun ọlọ́kọ́ mọ́sàdé kí má ní ẹnì kọ̀ọ̀kan ó lékún bí má ní bá pọ̀ yóò gbogbo ilé ìlọ́wọ́ wa èmi ò ronú lọ rú bẹ̀rù tẹ́lẹ̀ àmọ́ lóyún tí wọ́n sọ yìí ó yẹ kéèyàn sí o wàtà áwà nù alẹ́ nù. ẹni tí kì í sí wo eléyìí ọlọ́kọ́ sàlékún ìmánìyà kọ̀ọ̀kan wa ìmánìyà wa bá lékún pẹ̀lú òkú ọlọ́kọ́ gba gbogbo ojú ìlú náà fi ọgbà lọ́wọ́ wa ọ̀sán lọ́wọ́ wa. ẹ̀ẹ́dàkùn wọ́n ti wọ́n béèrè béèrè pé ìyẹn lọ síbi òde ikú màdéyàwó gbàtí ẹ̀ sì débẹ̀ ó rí pé kọ́dà kan sí olórin tí ń kọrin wọ́n á jó pẹ̀lú. síwájú ẹ̀dá rẹ̀ ti àwọn ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ náà wọ́n tó kó síbẹ̀ sí ẹni wọ́n tó ṣe òun òde. ìlọ òde olókun ló ṣẹ̀yà ìlọ kíni ìlọ òde. nínú ẹ̀kọ́ tí mùsùlùmí kan ní lọ́wọ́ ẹnì kejì òun ní bí bá pè ní sóde ẹ̀gbọ́dọ̀ dá lóhùn. bẹ́ẹ̀ ni a bá pè mí sóde ẹlẹ́tọ̀ọ́ kí n ṣe kíni kí n dá yín ní òun àmọ́ ní ọmọ jẹ̀mú ọ̀dálóhùn ni pé wọn gbọ́dọ̀ gbìyàn sí bí ẹsẹ̀ àbí mọ̀jẹ̀mú káwọn afá fi kalẹ̀ ní pé pẹ̀lú ẹ̀rí òun ní bá bìtẹ́ yẹn bá lọ ń lọ pé lílọ mi yìí yìí ń ka ẹsẹ̀ náà kú lẹ̀ yìí ń segin ni bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ gbogbo ọ̀ràn ọ̀ràn òun ni wọn gbọ́dọ̀ ká ẹsẹ̀ kú lẹ̀ ẹnu ẹsikiusi kan ẹyẹ fèlè lóbi lé lọ àwọn ọkọ ọjà ìdókòó mbẹ káwọn nígbà yẹn ti mọ̀ wíwẹ̀ ni ó gbé yàn wípé bí ó ti pelére yọ ọkọ̀ ti kalẹ̀ yọ ọkẹ́ mu kalẹ̀ ọmọ mùsùlùmí dàpọ̀ má dàrú ẹni bẹ́ẹ̀ ló ń wò bí yẹn bá dàrú ẹni bẹ́ẹ̀ ló ń wò ọ wà nù wà wàlá tà á wà nù alàlẹ́ ẹ̀dùnmí wàlá wàlúwà kọ́dà bí wò ó mu márùn ẹni tí ń polú òmùmù rẹ̀ lọ́wọ́ ọlọ́run tààlà àdám ọ̀sán lọ́wọ́ àwọn ọ̀rẹ́